واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما الحمد لله أقفهم ولا مباوة والصلاة والسلام على رسول الله أنه ولا مبايك ولا جسي وجسي الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين النبي محمد أتنورى لي أتنوى صحابة أتبقى وينيري adúpẹ́ fún Allah ọba tí ó jí wa ní àárọ̀ yìí láti tẹ̀síwájú nínú ìta wáyé wá ṣe al-ghayatu al عبادة الله وحده لا شريك له هنا نلاتي واجس فعلان وبوا الصلاة يا شيخ الله موسى إبالة سفيني كوكو ومن الأوراد اليومية والأذكار الواجبة على كل مسلم ومؤمن بالله سبحانه وتعالى كثرة الاستغفار ننوى هو إشتي الله tó ṣe ní dandan fún wa àwọn ìjọsìn tí ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn fún wa lójúmọ́ ó jẹ́ pé dandan ni lérí gbogbo ẹ̀ tó bá ti jẹ́ muslim kó tẹ́ mọ́ ó mójútó òun náà ni ká máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé khalaqa Allahu al ligayatin wahida ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá ó dá wa fún ìdí pàtàkì kan òun náà ni ká máa sìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ni ìdá èèyàn àtàlìjànú bí ìbá jẹ́ pé kan lè wá mi mo sì dá wọn sílé ayé wa minal ibadati liwajiba alayna kathratul istighfar nínú àwọn èyí tó tóbi jù nínú ẹ̀sìn wa náà ni kéèyàn máa ṣaláì máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní jojoojúmọ́ nítorí pé ọmọ èèyàn ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ lókùn ìgbà tó bá wà nílé ayé ẹ̀ṣẹ̀ yẹn máa wá tóbi jura wọn lọ a ní kaba iru zunub a ní sọ̀gá iru zunub àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà wà èèyàn méjì lójúmọ́ kọ́mọ̀ dá kan bẹ̀ kódà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan bẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wálé ní àfọwọ́fúyẹ́ rẹ̀ tó sì jẹ́ pé òun àti ẹ̀ṣẹ̀ ńlá tá ń sá fún yẹn bákan náà ní méjèèjì lápòjúwe ẹlòmí ọ̀pá èèyàn ẹlòmí gbà pé ká gbẹ̀mí èèyàn ẹ̀ṣẹ̀ ni yóò sì máa sọ fọ́lọ́n pé kọ́lọ́mọ jí ẹ̀mí ọmọ nẹ́bí adámọ̀ tọwọ́ tòun bọ̀ yóò mójútó káwá jòkólẹ̀ ká máa sọ̀rọ̀ yàn lẹ́yìn àlẹ́gbẹ́bà a máa sọ̀rọ̀ tí yóò sójú wa onítọ̀hún ti gbàgbé pé kàtígórì kan náà lọ́wọ́ pẹ̀lú kíyàn ó pààyàn alkaba àwọn ẹ̀ṣẹ̀ ńlá anábìtì sàlàyé fún nínú tírà rẹ̀ ọlọ́run kìlọ̀ fún wa nínú Al-Qur'an Karim gẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ wá ṣera wa ká ṣera wa nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ́wọ́n ti dá kọta nábì júwe fún wa ẹlòmíì yóò fojú fúyẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan nítorí pé ọlọ́run ti ṣàánú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mamin abdin ọmọ mi mùsùlùmí ilà wà yóò dìní kò sí irú ọlọ́run ọba kan tọ́lọ́ ń dá tí ó di lójúmọ́ tí ò ní sẹ́lọ̀ kọ́ra bójú kó nu yàrá rẹ̀ ká wá pé lásìkò tó jẹ́ pé alfitna amatil biladi wa ashgalatil ibad fitina wàhálà gbogbo tí mú yàn máa yapa àṣẹ ọlọ́run ó ti wá pọ̀ ó ti kó ti pọ̀ nínú ìlú ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù ọlọ́run ọba bísì láyé mọ̀ pé yín táwọn tara bọ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni abẹ́rẹ́ nǹkan lọ́mọ́sá ìsàforíjì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ìbáàdà tí èèyàn gbọ́dọ̀ mọ́jì ṣe lójúmọ́ òun náà ni kéèyàn máa wá àforíjì báyìí ní àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Allah subhanahu wa ta'ala ọlọ́run pa wá láṣẹ oníkàmọ́ wá foríjì tọ́lá bá ti pààyàn láṣẹ káàmọ̀ ṣe kankan fihi manfa'a ń bẹ̀ẹ́ fún yẹn nílé ayé àbíkọ́jẹ́ pé dáadáa ń bẹ̀ẹ́ fún ọmọ adam وما حذر الله من شيء ọlọ́run sì ní léwà jìnnà kú omi kankan illa wa fihi mahlaka àbí kọjá pé ìparun bẹ́ẹ̀ kọlọ́mọjà parun ẹnì kọ̀ọ̀kan wa yá lọ lè mójútó ìmọ̀sí istikfaru púpọ̀ dábàá wo ìgbésí ayé tá ń lò lọ́wọ́ yìí ẹ rí i pé àwọn tára ní pọ̀ ju àwọn tára dẹ̀ lọ àwọn tí eré wọn pé wọ́n kéré sí àwọn tí eré wọn ò pé alhumum walgumum walmasa'ib والابتلاء أو àdánwò oríṣiríṣi sì ti ń bá kálukú kọ̀dẹ́ káwọn èèyàn think normal mọ́ àwọn èèyàn ronú normal mọ́ látara bẹ́ẹ̀ kálukú wọn kàn wọ́n ń lo ilé ayé ìpẹ́tọ̀ káṣà máa lo bàbá ṣe rí nínú àwọn téèyàn máa mójútó òun náà ni pé kéèyàn máa wo kéèyàn máa chẹ́kì rẹ̀ ìpè mi ṣe ń rí yìí sọ́nà fi dán mi wò ni àbí ń jíyẹ ẹsẹ̀ mi kéèyàn máa wúra ẹ̀ pé ṣé bó ṣe yẹ kí n rí ni ṣé bí mùsùlùmí ṣe máa rí ni kéèyàn kan jòkó lójúmọ́ kọ́kàn rí pé ẹ̀ṣẹ̀ lòun fẹ́ máa ṣẹ̀ kọ́lẹ̀ lómi ọmọ ṣẹ̀ lọ́wọ́ yóò sì mọ̀ pé tóun ṣe yọ̀ da yóò sì máa kọ́ntínú. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ ànábì lọ́kọ́kọ́ sọ fún ànábì lọ́kọ́ sọ fún tọ́lọ̀ máa ti ń dájú kọ ànábì lérí ọ̀rọ̀ kan kì í sí ọ̀rọ̀ kékeré Allah subhanahu wa ta'ala ọlọ́ni wastaghfir dhanbik ọlọ́ni rẹ̀ ànábì máa lọ lè wá foríjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ Allah ti sọ fún wa pé inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbik wa ma ta'akhkhar ọlọ́ni láti sínà fún àti sínà fún wọ àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀sẹ̀ síwájú àti èyí tó tún ṣẹ̀ ọlọ́run tó wá pa aláṣẹ pé wọ́n ṣètẹ̀kù fèrè lè dánbìk síbẹ̀síbẹ̀ mọ́sálásì ìsìtìkfà máa tọrọ àforíjì torí ẹ̀ṣẹ̀ rẹ lẹ́yìn náà wọ́n lè mọ̀mìnì náà wọ́n wá tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀nà àwọn sàábà ẹ̀rì àlùmọ̀mìnì náà lọ́wọ́ Allahu akbar ma tọrọ àforíjì fún Abubakar Uthman Ali la ilaha illallah Umar bin Khattab radiyallahu anhum jami'a ma tọrọ àforíjì fún Abraham bin Auf Allahu akbar walil mu'minin ma tọrọ àforíjì fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń tẹ̀lé ọ tí wọ́n gbà mí gbọ́ wọ́n gbà mí gbọ́ o lọ́kùnrin wọn wal mu'mina àti lóbìnrin wọn gbogbo àwọn aisha yàwó aisha yàwó uh, zainab yàwó hafsa allahu akbar yàwó juwairiya sauda àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn yàwó anabi àti gbogbo àwọn sàbíyàtì tí wọ́n jẹ́ àwọn yàwó àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn náà kọ́lọ́mọ́sà ìfiwálé pa ọlọ́wọ́n bá dẹ̀rẹ̀ anábì máa tọrọ àforíjì fún gbogbo àwọn mùmínì tí wọ́n bẹ lágbàlá yìí pátá kìí sàwọn mùṣírikí o kìí sàwọn kùfàr o àlùmọ́mìnì máa bẹ̀ mí kí n foríjì wọn torí tó o bá rí àforíjì ọlọ́run ayé rẹ̀ àtọ̀run rò lè dáa tó o rí àforíjì ọlọ́run èmi rò lè balẹ̀ tó o bá ọlọ́run tó ń wá ọwọ́ rẹ̀ lè tó tó o bá ọlọ́run bá ò ní wọ àlìjánnà iná lọ́lọ́ lè wọ̀. ilé ayé yìí ọlọ́run ọba ó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ fẹ́ni tí máa ń wá foríjì ọ̀run tá ń lọ yẹ ẹnìkan ò ní wọbẹ̀ ẹnìkan ò ní wọbẹ̀ kó lè wà ti foríjì. aya alakọ̀kọ́ ni suratu Muhammad aya 19 ọlọ́run tó pàṣẹ oníwàṣítẹ́kẹfẹ̀rẹ̀ láha onírẹ̀ Muhammad máa wá foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́run mọ̀ sí astaghfirullah inna Allaha kana ghafurar rahima ọlọ́run ọba Allah nígbà bí ó pèrè ní gáfír zambi nígbà bí ó pèrè ní gafur nígbà bí ó pèrè ní gafar gafur gafar ìtumọ̀ ẹni pé ọba tí ó máa ń fèrèjì àwọn èèyàn púpọ̀ tóun gan nífẹ̀ẹ́ kọ́ máa fèrèjì àwọn èèyàn ọba aláàánú ni suratul nisa aya 106 ọlọ́run sọ fún muhammad sallallahu alaihi wa sallam nígbà tó kù díẹ̀ táà nábì fẹ́ jáde láyé ọlọ́run bá ní rẹ muhammad nítorí mójútó lẹ́nu ọba díẹ̀ tó kù yẹn nǹkan méjì ni o fasabbih bihamdi rabbik fasabbih bihamdi rabbik. سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده نقطة نماو واستغفر واستغفره لين قامت استغفار إنه كان توابا وباري وباتي من باتتوبانيو إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر sọ́tù nasir ìdájà nasir tá a máa ń kàyìn náà láwọn sábà fi ní àsìkárò annabi nígbà tó kúdí ẹ̀tọ́ jáde láyé subhanallah bihamdi astaghfirullah wa atubu ilayh ọlọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́mọ̀ ya téèyàn bá lè tara bọ́ istighfar kò ní gbádùn ayé wọ́n máa béèrè pé kí ló ṣe kí ni wọ́n mọ̀ tó ṣe kí ló mọ̀ tí wọ́n kọ́ lẹ̀ fún ọ. èèyàn sọ kẹlima kẹlima kẹlima ẹyọ kan ànábìrin èèyàn sọ kẹlima kẹlima ẹyọ kan ọlọ́run sì sọ yẹn sínú jahannam kẹlima gbólóhùn kan péré just a word tó bọ́ sápò bínú ọlọ́run yáwù bíhà ila jahannam. e ó sì bá rẹ̀ nínú jahannama pẹ̀lú àwọn abọ́gibọ̀pẹ̀ pẹ̀lú àwọn kùfàr kọ́lọ̀n tó wá yọ ọkùn bẹ̀ tí ó jẹ́ ṣíríkù àwọn yọkọ̀ darapọ̀ mọ́ ọ́nà wọ́n béèrè pé kí ló ṣe kí ló ṣe ìwé lọ́mọ kọ́lẹ̀ fún ọ ọlọ́run ròyìn àwọn ọlọ́run wọ́n ọ wà fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn kí ló wà fún wọn jannatun tajri min tahtiha al-anhar alijanna tó jẹ́ pé àwọn akérèmọdò ọmọ sàn lábẹ́ àwọn odò ọmọ sàn lábẹ́ alijanna yẹn khalidina fiha wọ́n pẹ́ gbére níbẹ̀ wọn ò ní jáde má ọlọ́run wá ń ròyìn àwọn tí ó wọbẹ̀ nínú àyà yẹn ìgbà tó lọ́wọ́ parí àyà yẹn ọlọ́run ni wal mustakfirina bil ashar ọlọ́run láwọn tí mo ní mo ti pèpè àlìjánà kalẹ̀ fún ilẹ̀ àwọn tó jẹ́ pé lásìkò sáré àsìkò sáré nígbà tó kù díẹ̀ tílẹ̀ fẹ́ ṣe kíní tílẹ̀ fẹ́ mọ́ ẹ ní bá wọn lérí bẹ́ẹ̀dì tí wọ́n ń sùn ẹ ní bá wọn níbi wọ́n ti ń wo fíìmù ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí whatsapp ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí facebook ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìtẹ́ bá wọn tí wọ́n máa ṣe lásìkò yẹn ni pé astagfirullah wa atubu ilayhi ọlọ́run láwọn tí wọ́n bá ń jí ṣe aṣẹ́fún láwọn tó bì lẹ́yìn kan tó pèrún àlùfájàrí ọlọ́run láwọn ni wọ́n wọlé jẹ́nà lọ ọlọ́mọsá ìfàwọ́ náà sínú wọn lọ mọ́sá ìjí wa àwọn sálàfẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n tó bá fẹ́ sùn Allahumma aqimni amamaka bil-layl mọ́sá gbé mi dìde wájú rẹ̀ lóru tọ́lọ́wọ́n bá ò ní gbé yẹn dìde wájú ẹ̀ kílẹ̀ tó mọ́ àfihàn tọ́lọ́wọ́n àtùmọ̀ tẹ̀síwájú insha Allah ta'ala ní ìgbà míì ẹnu ọba ta wúyìn náà kọ́lọ́mọ́ tẹ̀jọ́ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti ẹgbẹ́ rẹ̀ wọ́n sàfihà sínú àwọn tí wọ́n túbá tí wọ́n tọrọ àforíjì subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa